a kí ẹ̀yin ìyá a kí ẹ̀gbọ́n a kí àbúrò a kí gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ wípé a kò bójú ọjọ́ ṣeré èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Fabi Talk Show àyè ọpẹ́ yọṣẹ ọlọdọ títí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run àyè ọpẹ́ a máa yọ fún wa ni ní agbára lọ́wọ́ Ọlọ́run a kí gbogbo àwọn ọmọ ọlọ́jọ́ bíi oṣù yìí ọdún tuntun àwọn ọmọ ọlọ́jọ́ bíi Christmas Boxing Day gbogbo wọn pátápátá la kí láì má fi èèyàn kankan sílẹ̀ ọdún ayọ̀ la máa ṣe àní ṣe ọdún ìbànújẹ́ ọ̀hún ní pòkú wọlé ọ̀hún ní gbé òkú jáde nínú ọ̀dẹ̀dẹ̀ wa gbogbo ọmọ aya ọkọ ẹbí ara takowọ two thousand and twenty-four bẹ́ẹ̀ náà la máa kóra wọ ọdún two thousand and twenty-five àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọdún ayọ̀ la máa máa ṣe mú wa ní ọlá ní ọlà wípé ọlọ́run tó láyé tó lọ́run á dùn wá nínú á gbàdúrà wá mú kí mùsùlùmí pé assalamu alaikum warahmatullahi wabarakatuh mo kí kristẹni pé god bless you akọ ọdún akóyèdún bẹ́ẹ̀ náà ni mo kí gbogbo oníṣẹ̀ṣe náà wípé àágbó àtọ ní agbára lọ́wọ́ Ọlọ́run ọ̀tá ò ní yọ̀ wá ọ̀ ní gbogbo mọ̀ká wa mọ́lé a ní ṣìrí ẹ̀yin náà ní ṣìwà gbọ́ gbogbo ẹni tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ̀bẹ̀ fi ń kí wa wípé àwa náà kú ètò bẹ́ẹ̀ náà là ń kí yín pé òde ò dàbí báwo ni àdúgbò báwo nílé báwo lẹbí báwo lára ọlọ́run tó láyé tó lọ́run kò ní tó ju àdúrà tiwa gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ẹ jẹ́ ká sáré lọ ṣe cup of tea ká tó máa bá ètò lọ lóní pẹrẹu one love ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún un òun náà lẹ́ni rẹ̀ tọ́jú rẹ̀. Zabby Life Safa Foundation àánú lolówó fi wa. wá. la fi ń sọpẹ́ fọlọ́run àwọ̀ ẹ̀dá tó ń jẹ́ aníparẹ́ láyé àwọn èèyàn. tàṣì ti ń sọpẹ́ pàtàkì pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádò àgbáyé. àwọn tó ń bá wa gbọ́wọ́ sètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì. lóòótọ́ ẹ̀yin gan-an lè jìká tí ò jẹ́ kó ó jábọ́. lórí ìkànnì Zabby Life Safa Foundation àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa. tá a ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa láì fi tẹ̀sìn ẹ̀yà èdè àti àwọ̀ rárá sẹ́ẹ̀rí bọ́lọ́hún ṣe ń lò wá lórí ìkànnì Sabi Life Saver Foundation táwọn fúnni níṣẹ́ gbalẹ̀ fúnni fúnni lóúnjẹ tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbi àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ lọ́pọ̀ ìmọ̀ iye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà correctional center lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún gba àwọn ènìyàn tí san lẹ́yìn ètò ìwòsàn wọn àánú àṣewá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a pàdé lọ́hùn àti ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san léyìí tágbára wa nìkan ò lè ká. gẹ́gẹ́ bí èrò wa ní Sabi Life Saver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ tó ti lọ síwájú sí i ló já mọ̀ lọ́gán fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tàn síwájú sí i. ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣẹ́ òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa. ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá ní sọwọ́ sí ọ́fíìsì wa nílé. Bremer Street Sabo Ṣàgámù Ogun State tó bá sowó ni ẹ fi sínú àsùnwọ̀n sabi lifesaver foundation account níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé account number five seven nine eight six eight six zero one three fcmb fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé plus two three four eight one two five seven five four four nine two tàbí kẹ́pẹ́ plus two three four seven zero eight four three four five six nine six bákan náà ní ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́pẹ́ Dr. Zabby gan lórí WhatsApp number one. plus four four seven four four zero seven one five five four two ní Zabby Lifesaver Foundation àánú ló jẹ́ wá lógún. mo kí wa káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí ó dáa ní ká ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ́jọ́ títí òní mo kí gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tí ẹ máa ń ju àwọn fídíò sí wa wípé kí àfikún nǹkan tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò torí pé ojú mi ò ka gbogbo everything tán nǹkan tẹ̀yìn rí èmi ò rí nǹkan tẹ̀mí rí ẹ̀yin náà ò rí bọ́ a dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run tó láyé tó lọ́run kò ní dójú àdúrà tiwa gbogbo yín tẹ máa ń ju fídíò sí mi kò mọ̀ra yín ẹ ṣe gan ni ẹ̀yin tẹ bá dẹ̀ fẹ́ láti ju fídíò sí mi náà ẹ whatsapp ń lè mi òun náà ló wà lórí kíní charity wà lórí ìpolówó ha gbẹgẹdẹ gbiná nílùú nàìjíríà èyí tí ẹ báyìí ti bẹ̀rẹ̀ sí ní máa láìkẹ bá wa tẹ láìkẹ ẹ bá wa fi kọ́mẹ̀ntì rẹ̀ ẹ dẹ̀ bá wa pín ẹ jẹ́ kó jáde sí gbòòrò gbogbo wa la mọ̀ bọ̀ láwa kan dúró sẹ àwọn kan ó ti rẹ̀ wọ́n wọ́n sọ wípé ẹ yorùbá nation náà kúkú ń ṣe kinní kan náà yorùbá nation máa wáyé bó tèmi àtẹ̀yìn tá a bá kọ̀ǹtínú tó bá fẹ́ wáyé ta ló fẹ́ bá ń bẹ̀ ṣáfẹ́fẹ́ ni ṣẹ́rí gbogbo àwọn tó wá ń ṣe dàrúdàpọ̀ tán wá ń dàrú yẹn fi wọ́n sílẹ̀ ojoojúmọ́ làṣírí wọn tú sí gẹ́gẹ́ bọ́ ẹ má ní a má sọ ẹ má sọ̀rọ̀ ẹ má wúmọ̀ yẹn ẹ má sọ kinní kan no àwọn ọgbà kan wà tá a máa mẹ́nu bàbọ̀ kò wá ní kò ń ṣe nínú eléyìí kò tá bá rí òtítọ́ ọ̀rọ̀ á láti gbé wà gbogbo wa kọ́ la máa àrèjọ láìkí nǹkan kan náà bí mo wọ blue yìí ń sẹ́ lómi máa ní àmì ò láìkí blue white ni màá láìkí ẹlòmíì á ní red lòún láì bó ṣe rí kankan nìyẹn ó máa dá ká gbé wá máa gbé wá lẹ́yìn fídíò ilé lẹ́yìn program máa gbé wá àá sọ̀rọ̀ lé lórí kẹ́ ẹ lè mọ̀ wípé olótìítọ òun ni ọlọrun wà pẹlú ẹ ẹ understand bọ ju gbogbo yẹn lọ ẹ jẹ ká fìyín sílẹ ìyẹn ẹgbẹ kan kí mo fẹ lò ń bẹ ni wípé ẹ má jẹ ká bẹrù ẹ má jẹ ká ṣojo yorùbá nation kò lè going back kò lè kú láéláé kò lè kú in short àwọn kan máa ń sọ ni pé àwọn kókó ẹmí kan àwọn mọ wípé ó máa wá tí ìmọ̀ ṣe ọ̀nà wo ló máa gbà a lè fold ọwọ́ ká a mọ̀ ọ̀nà yẹn bọ̀ ìgbà wo ló máa bọ́ sí ni níbi táwọn kan ti ní ẹ ó tiẹ̀ àwọn ò tiẹ̀ lè ṣe nǹkan kan mọ́ àwọn ò lè no lágbára lọ́wọ́ Ọlọ́run ó máa ṣe é ṣe hmm. now gẹ́gẹ́ bí aríran wòlíì Ọlọ́run tó sọ̀rọ̀ òun la ní ká sọ lọ́jọ́ títí òní wípé hey ẹni yìí bàbá yìí wòlíì yìí alàgbà yóò máa ló yẹ kó gba awards torí nǹkan tó sọ lórí nǹkan tó máa ṣẹlẹ̀ òun ló mú gbá orókè o gbogbo àwọn tó kù hmm, Tinubu máa kú Tinubu máa wọlẹ̀ Tinubu ò lè débẹ̀ Tinubu ò lè gbé fún Tinubu ò lè ṣe Tinubu gbogbo nǹkan bọ eléyìí ẹ wá wo nǹkan tó ń sọ pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kó tó di pé a wá lọ crossover crossover ah àwọn videos kan wà tó jẹ́ wípé ojú máa ń tì mí láti lè fi wọn àwọn colleagues mi ọdún ọ̀hún fọlọ́run búra torí mo ti fi àwọn oríṣiríṣi mọ̀ wọ́n kàn máa ń wé pé oh my god pé ṣé mo ọmọ <laughs> oh eré mi ti pọ̀ jù kí ṣé nínú ilé ayé tá a wà yìí tàbá yé èmi ni nǹkan tí mò ń sọ fáwọn ìlú ti ń ṣẹlẹ̀ ó máa ń yà wọ́n lẹ́nu ó máa ń yà wọ́n lẹ́nu tí bá torí ẹ ti máa ráwọn videos mi mi ò tiẹ̀ ń lè fi mọ̀ wọ́n rárá ni torí bí ìgbà tó jẹ́ pé àwọn ríwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé bíi ọ̀bọ ni wá wọ́n tún máa wá máa rí ìwà wọn yẹn náà pé kí làwọn lè kí wọ́n fi yàtọ̀ ṣe ilé ayé làwọn pípọ̀ iná wà ṣá ẹ jẹ́ àkọ́kọ́ wo crossover yìí ná ká tó wá lọ sínú ẹ mọ̀ pé inú ètò ètò nínú ètò ètò ètò ètò a máa ń wọ inú ètò lọ a kò fẹ́ fi eléyìí ṣe preamble ni náà ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo crossover. ẹ wo bó ṣe dúró ẹ̀yin náà ẹ wo pásítọ̀ ẹ ẹ torí Ọlọ́run ẹ wo pásítọ̀ ẹ torí tọlọ́run ẹ̀yin náà ẹ wo bí pastor. ẹ wo pásítọ̀ ẹ wo bó ṣe dúró ah short Ọlọ́run máa tú àwọn èèyàn wa sílẹ̀ o mà tú àwọn èèyàn wa sílẹ̀ o gbogbo nǹkan tí yorùbá nation tó máa mójútó leléyìí hàn ní kó má ṣe ṣọ́ọ̀ṣì ẹ bó o gbọ́dọ̀ abuse àwọn èèyàn abuse leléyìí náà ẹ ẹ wo gbogbo àwọn nǹkan tó jẹ́ pé kó ẹlòmíì aṣọ mi mọ́gi aṣọ mọ́ pé aṣọ mọ́ gbogbo ẹ̀ ẹ wo ẹni tó ń ṣe prayer ẹ ti ẹ wo òun náà ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹni ẹ wo ah, short obìnrin náà ni kọ́lọ́n kó ṣàánú wa àwọn obìnrin náà ni àwọn obìnrin náà ni tẹ bá rí ní gbogbo àwọn tó wà ń bẹ yẹn wọn pọ̀ tó wà ń bẹ ọkùnrin tó wà ń bẹ tọkùnrin bá jẹ́ four obìnrin jẹ́ twenty obìnrin náà ni obìnrin náà ni hmm? bí ìgbà tó jẹ́ pọ́ta wa nìkan lórí ru ìdààmú ayé sórí ní gbogbo àgbáyé ni àwa nìkan ló ń tètè rí ninety percent láti brainwash that is a fact now ṣẹ̀rí pọ́kùnrin tẹ̀ máa kọ́rí lélẹ̀ ṣẹ̀rí pọ́kùnrin tẹ̀ máa ẹ mú oyè èèyàn tó ti lọ ṣẹ̀rí pọ́kùnrin tẹ̀ máa kọ́rí lélẹ̀ náà. olóyún náà tún wà bẹ́ẹ̀ o eléyìí lẹ́yìn tó wà níwájú ẹ̀ ń tó tẹ̀lé yẹn ó lóyún o tó jẹ́jẹ́ ń gbé sẹ́yìn díẹ̀ ó lóyún o. ẹni yìí lóyún o ẹni yìí lóyún o ọkùnrin wo lẹ rí nínú àwọn tó ń lọ yẹn ọkùnrin wo lẹ rí ń bẹ̀ ọkùnrin wo lẹ rí ń bẹ gbogbo orú àwọn eléyìí àtúnṣe pọ̀ ganan ní iṣẹ́ pọ̀ ganan ní bọ ó máa dé ó máa ṣẹlẹ̀ ní agbára because àwọn ìjọba tó yẹ kọ́ bí iṣẹ́ nǹkan tó tiẹ̀ bá wọn ìṣòro tó wà nínú ilé ayé wọn ojú kan tiẹ̀ mójútó wípé bóyá tọ́ọ̀tì o mọ́ṣáláṣí kan o àyàfẹ́ ní tó bá tọ́lọ́run bá sọ ẹ́ pàsìkò tí tó tán fẹ́ mú ó lọ ṣàṣemáṣe wọ́n lọ fi nǹkan kan sínú pẹpẹ wọ́n ṣe wọ́n ṣàmú wọn wọn tiẹ̀ ìjọba gan ò ráyè nǹkan tó ń ṣèjọba ju gbogbo nǹkan bí wọ́n fẹ́ mójú tẹ́lẹ̀ because ó ti pọ̀ jù fídíò kan ń bọ̀ dẹ́ máa fi rírú àlàyé yẹn tó fi jẹ́ wípé tó bá jẹ́ pé nàìjíríà ti kọ́kọ́ wà bí irú usa tó ní kálukú ní ọlọ́pàá tiẹ̀ tó ní kálukú nílò bọ áfíríkà láfíríkà máa máa jẹ́ torí olè jàgùdà páálí ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ pásítọ̀ yìí ká tó wọnú agbami ètò àti wọnú agbami ètò àmọ́ ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí pásítọ̀ tó jẹ́ pé ó yẹ ká wá gan ká lọ fún ní ẹ̀bùn wípé God bless you sir now ṣe ti bá wa tẹ like ṣe ti bá wa fi comment rẹ ṣe ti bá wa tẹ lọ sí ibi tó wọn ti pín sí gbòòrò God bless you now ṣé hard lẹ rí adé. mi ò ní pé kẹ́nikẹ́ni má tiẹ̀ bú mi àbí sọ ẹ̀gàn kankan. I don't know I don't say anyone should not insult me or reproach me. mi ò tiẹ̀ bẹ̀rù ẹ̀dá kankan. I don't I fear no human being. lẹ́yìn bí Ọlọ́run ṣe wí yìí. as our God has spoken. tí Nàìjíríà bá vote APC ní twenty twenty three. if Nigeria vote APC in the year twenty twenty three ṣé hard lẹ rí adẹ́sì lẹ rí adẹ́sì. You are experiencing Every harvest time now. Other, other, other, other, others. You see a more tougher, tougher, and tougher. Àárín ènìyàn á fẹ́ jẹ ènìyàn bí ẹni jẹun. You want to eat human being like food. Hmm. Ṣé kò ṣẹlẹ̀? Mi ò tún kinní yẹn gbọ́ ìbẹ̀rẹ̀ ni mo gbọ́. Ẹ̀yin tẹ́ bá ti wo fídíò yẹn tí mo gbé wá, ìyá kan tán mú. Tó ní ah, two hundred ló ń ta ẹgbẹ̀rún ẹgbẹ̀rún mìíràn ló ń pe two hundred lòun ń ta òun kàn gé ní kéékèèké tóun fi sínú tóun kó wọn sínú ọtí ni ẹ wo iye tó ń ta orí ẹ tó ń ta pàǹtì orí odindi orí oní twenty five thousand twenty thousand ó lóye ọ̀tọ̀ tó máa ta owó èèyàn kan tiẹ̀ ń ṣe tábìlì fún èèyàn kan ipò kì pẹ̀lú gbogbo bọ́ọ̀dì tẹ́lẹ̀ ẹ̀ta gan pàápàá gan owó ẹran ẹran tó máa ń pa nígbà léya ó tún ti wá wọ́n ju èèyàn gan lọ ẹgbọ́n nǹkan tẹ́ni ọlọ́run sọ ẹgbọ́ tàbí ẹgbọ́ tẹ bá ń gbọ́ ẹ bá mi fi ẹ bá mi comment section bóyá yes tàbí no wípé hmm, bí olúwa mi ṣe wí. as the God has spoken. bí ọlọ́run ẹlẹ́dùnmarè ṣe sọ fún mi. as the living God has spoken. mi ò ní kẹ́nikẹ́ni má tiẹ̀ wá halẹ̀ àbí sọ ohunkóhun. I don't say no one should threat or say anything. mi ò ní pé bóyá o jẹ́ ọmọ ẹgbẹ́ APC kó láìkì mi. I don't even care if you belong to APC party or not. mi ò ní sọ pé ẹ tẹ̀ka ìbò. I want you say just go and complain. mo sọ fún yín ní ìgbà ní twenty fifteen pé wo nǹkan tó wà ńlẹ̀ báyìí o. I told us in the year twenty fifteen that look at it now. irọ́ lẹ fẹ́ dìbò fún twenty twenty three. you want to go God for life. tẹ bá dìbò fún ẹgbẹ́ kí ni àwòrán wọn náà. ìgbálẹ̀. ẹgbẹ́ ìgbálẹ̀. if you vote for the party that has broom as their ball. àánú ṣọ́ọ̀ṣì ṣe mí àánú ṣọ́ọ̀ṣì ṣe mí àánú ṣọ́ọ̀ṣì ṣe mí. I pity churches. ebi tó máa pa yín. the hunger that was for you. <laughs> ẹnì kí ló dé. you ask yourself why. èmi ò takò anybody tàbí ẹ gbọ́ tàbí ẹ ó yẹ wá sọ fún mi because mo wá wá fídíò kan ẹ jù ẹ̀yin tẹ wálé tẹ bá ní fídíò yẹn lọ́wọ́ tí pásítọ̀ yẹn tó fi ń sọ wípé six months péré ó jẹ́ ọmọ APC náà ní bóyá ó dẹ̀ lẹ́mìí Ọlọ́run gan ló sọ fún òun wípé just six months ni a máa máa everything máa bẹ̀rẹ̀ sí ní máa wà òkè àti ju six months lọ́sìn kí la tiẹ̀ wá ju six months yẹn lọ fún báyìí ó bẹ̀rẹ̀ sí ní dojúrú jẹsẹ̀ lónìí a ti ju six months lọ ẹni tó bá ríro gbogbo àwọn pastors tó ń bọ́ sórí kinní tó ń sọ̀rọ̀ bóyá lèèyàn lè rí méjì mẹ́ta nínú wọn tó jẹ́ wípé ó sọ nǹkan báyìí bọ̀ ta ló fẹ́ gbọ́ even though wọ́n sọ fún bàbá gan gbogbo wa la mọ̀ wípé bàbá ṣáà lóun fẹ́ débẹ̀ ni òun ṣàfẹ́ máàkì rẹ́gísítà yorùbá nation no going back ìgbà ló máa jẹ ọlọ́run nìkan ló mọ̀ bọ́ àní fòdọ́wọ́ arúgbó nǹkan tá à ń ṣe iná ara ẹ̀ náà ni káwọn èèyàn wá lè máa mọ̀ wípé ah ọlọ́run mo dúpẹ́ mo wà lójú ọ̀nà sẹ́ ẹ̀ àní kíní yìí máa wá tí ìmúṣẹ lójú ayé mi ti wà nìyẹn ibi táwa dúró sí nìyẹn òun ni gbogbo eléyìí táwa ń ṣe ká kójú wá lè máa là sí lójoojúmọ́ pé one Nigeria how market. Hmm? now what àtẹ̀síwájú. They are not antagonizing. Èmi ò dẹ̀ ń dìbò. And I don't vote neither. Mo sọ bí Ọlọ́run ṣe rán mi. I speak as God have sent me. Nàìjíríà máa lé lé kókó lé kókó lé kókó lé kókó lé kókó. Mi ò ní pé. I never tí bàbá ẹ bá jẹ́ chairman APC mi ní kí I never bí mi ò support PDP àbí àbí labour neither do I support PDP nor labour ohun tó máa pay I what will pay this country Nigeria ni kí a lọ fún true federalism for us to go for true federalism àbí ká pín. or we should restructure or secede. nǹkan tí ọlọ́run sọ fún àwa nìyẹn. and that's what okay. God is telling our father in the Lord. tẹ bá tẹ̀ka. if you decide to mm-hmm. vote. tí Tinubu bá ti wọlé. if Tinubu wins. gbogbo yín ti wọnú ibú lọ nìyẹn. all of you are going into John. olúwa ló sọ bẹ́ẹ̀. that is God has spoken. bí mo ṣe ń sọ yìí náà ni hmm. kẹ́ ṣe jù ú live bẹ́ẹ̀. just let go live let go okay. live as spoken. bí mo ṣe sọ yìí. just the way i have said it. yẹ n sọ lóyìnbó kọ́ lè mọ̀ pé mo mọ̀ nǹkan tí mò ń sọ. let me say in english so that the world understand me. sọ yorùbá ẹ mo sọ yorùbá ẹ. if nigerians vote for apc. ọ̀pọ̀ orílẹ̀-èdè nàìjíríà tó bá dìbò fún ẹgbẹ́ òṣèlú kódà nàìjíríà yóò wọ inú ìrà. in poverty and the economy will be in shambles. kódà ọrọ̀ ajé wa yóò lọlẹ̀ sí i. if the government of APC continues. tí ìjọba APC bá tẹ̀síwájú. Nigeria will suffer extraordinary. kódà ìyà orílẹ̀-èdè Nàìjíríà yóò wà ní ìlọ́po ìlọ́po. I'm not in support of. èpè kọ́ lélẹ́yìí èpè kọ́ ti nǹkan ti rí kó tó di kó débẹ̀ ni ẹ mọ̀ wá gbé kan wá sí ẹ ní sùúrù <laughs> wá gbé kan wá in short Buhari ló wà bẹ́ẹ̀ nígbà tó ń sọ tiẹ̀ wípé ẹ gbà wá o ẹ kàkà kó wá sàn lára àyè àjẹ ó ń fi gbogbo ọmọ ni now. anybody. mi ò tiẹ̀ fọwọ́ tẹ ẹnikẹ́ni lẹ́yìn. as a matter of fact i don't vote. kódà mi ò tiẹ̀ ń and i will never vote. kódà mi ò tí gbà kan ní dìbò. I am telling you that. Mo sọ fún pé. We have never seen Archie before. A ò tiẹ̀ tí ì ní ìnira tó. Then this is when we now experience more hardship. kódà àṣẹ wa bẹ̀rẹ̀ sí ní ìnira ni. we will be sick the economy will be sick. kódà àṣàrẹ̀ ọjọ́ ajé wa náà yóò ṣòjòjò. I am not saying anybody should like me. mi ò fẹ́ kẹ́nikẹ́ni kó fẹ́ràn mi o. Uh, if I bring a letter to you tomorrow, tí bá mú lẹ́tà wá sọ́dọ̀ rẹ lọ́la, if I bring a appeal form to you, don't give it to me. tẹ̀ fún lówó kó ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀ má tẹ̀ bọ́ sí o. That is what the Lord have said. torí nǹkan náà wí rèé. And I stand and that's why I make the pronouncement. mo dẹ̀ sì dúró lórí rẹ̀ níbi jẹ́ kí n sọ. This is a prophecy. àní àsọtẹ́lẹ̀ rèé. kò jù yẹn lọ. It's not much more than that. ṣe àmín. say amen. ó yá ẹ wá bá mi fi sínú comment section nǹkan tí màá yí wá sọ because budget wà ìpè òkè budget nǹkan tá a máa ṣe nínú ọdún ìnílé kó tó tó yẹn gan blueprint tó ń sọ ṣe mọ̀ pé the other Hausa eh, lady tó lóun wá bá bàbá ní London ipò lóun ní blueprint ìkó tó bá ní blueprint àwọn nǹkan kan ó ti sí ó ti rí ó ti fọ̀ sí ìnà ẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ó ti mọ̀ pé òkè ọ̀nà owó ló máa gbà wọlé ìyẹn lẹ mọ̀ wípé ìyẹn lẹ máa fi mọ̀ wípé birabira yìí ó dàbí nǹkan tí onítìrí tó gbé wá ni tó ní kán máa dáwó lọ mo sọ kò ń ṣe mẹ́ta kò ń ṣe mẹ́rin ẹ̀yin tẹ́ bá gbọ́ ẹ bá mi kọ síbẹ̀ ká lè mọ̀ pé kọmẹǹtì dúpẹ́ ni wípé dúpẹ́ o yes òótọ́ ni dr zabi òótọ́ ni mo sọ bẹ́ẹ̀ mo ní owó yẹn ó máa ní kán da tí jésù máa fi dé ni torí irú owó tó pè yẹn ó mọ̀ wípé ó máa máa sọ fún yín pé kò pé kò pé kò pé ni nǹkan tó lóun máa ṣe ní last year adélé máa bẹ o adélé máa dé o adélé máa bẹ̀rẹ̀ o adélé máa tó dé o òun ni bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu barabara birabira yẹn náà máa wà tó máa fi campaign mi tó máa fi lọ láwọn lọ sí eight years nǹkan tó máa máa sìn nǹkan tó gbé sọ́wọ́ everybody tó máa máa sìn tó máa máa ṣe òun náà mo ràn ṣe gẹ́gẹ́ bí onítìrí náà ṣe sọ ẹ máa dáwó ẹ máa dáwó tẹ bá ti lè dáwó tán báyìí bírabíra yẹn náà ẹwọ ipá tó ti bọ́ sọ́dún mi wọn á sọ pé bàbá Akíntóyè ló ní àwọn àgbà Christmas lórí ehm, amsat tó wà ní eh, Ghana tàbí nǹkan kan ṣé bí nǹkan tó wá sọ fún wa ni tó bá tú ta kò ń gbà yẹn wọn máa ní ni nǹkan tó sọ ni ó fọwọ́ ẹ̀ sọ̀yà ni wípé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fóun bàbá náà dẹ̀ dúró sí pé jẹ́ ká tẹ lọ́rùn délẹ̀ délẹ̀ ọ ń béèrè àdúró bẹ́ẹ̀ pé yes àwọn tó dúró èmi sì ti yọ ọwọ́ gbogbo ìgbà yẹn náà bọ̀ wípé àwọn ah, àmọ́ nǹkan tó gbójúlé àmọ́ nǹkan tó lè jẹ́ ó lè jó òótọ́ ni òun tó bá tiẹ̀ jó ẹ̀jẹ̀ you know because ìgbà tí ò súnmọ́ wọn tí ò gbé nǹkan kan wá tó lè rí pé ṣe rọ́ọ̀dì tàbí bẹ́ẹ̀ náà ni géèmù ti Tinubu náà tó gbogbo tán jọ wà nínú yìí náà náà ẹ jẹ́ ká gbọ́ kẹ́ lè mọ̀ wípé kò sí àtúnṣe kò sí kinní kan lẹ́yìn ọ̀pẹ náà ni mo sọ. I just need ah problem dey o problem don dey iná wà lábẹ́ àti gbéná sábẹ́ òrùlé sùn as you see also we are living sleeping eating dining and waking up on a time bomb in Nigeria. There is problem, oh. Anybody wait tell na anywhere in the world say problem for Nigeria. Me, just at the at the tell na say problem day. But please, I'm only doing this video for one purpose. I just need one thing. Because I know say as we Nigerians day, now we get connection pass. I take God beg you. I take your mama I beg you. I beg. I need the number of the president of Dubai i get one two minutes meeting i no go take time i no go vex i no go even do like say fire e dey mountain i just wanna beg the president of dubai that we want to dash nigeria to dubai as a souvenir if he rejects because àwọn kan wà wọn ṣàlá tẹnu jẹ they are contented if he rejects to. bẹ́ẹ̀ ni o àwọn kan wà wọn ṣàlá tẹnu jẹ o wọn ṣàlá tẹnu jẹ rárá wọn lè reject torí kán mọ̀ fún ọmọ àkóbọ̀ wọn tí wọ́n mọ̀ orin ìwà nílẹ̀ tí wọ́n máa fi kó bọ́rọ̀ ajé wọn tí wọ́n máa reject fẹ́ máa kó àlàwẹ̀ máa lọ àwa jẹ àṣà jẹ jíjí máa dàrú. accept Nigeria as a souvenir to help us develop this country we are willing to sign any petition or any document to sell Nigeria free of charge. You can come back and pay us ṣé kọ́ńdẹ́tì mọ̀ nígbà yẹn kan tí a ṣe ní free of charge kán wọn di Dubai kán ti sáré gbà náà wọ̀ wọn kán tiẹ̀ mọ̀ fọ dédéré mú lẹ̀ ó ti ka sẹ́lẹ̀ <laughs> ìgbà tẹ́lẹ̀ yìí ń sọ yìí sìn Tinubu bàbá búbú ló wà ń bẹ̀ o ó ti wá times hundred yìí sí ìgbà tó jẹ́ pé kò kò kò òfìfo ló gbé ló wà ń bẹ̀ àníkan làwọn sí méjì mẹ́ta kẹ̀dẹ̀ ṣèbẹ̀rù Ọlọ́run tẹ́ sọ yẹn tí ò ṣe pé ẹ lè ṣe é náà ti ní àwọn ọrọ̀ ajé tẹlẹ tẹlẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe ẹ lè ní gbogbo nǹkan tó yẹ kán wá ṣe sí gbogbo fúlàní ẹ lọ ṣe sọ́nà ìjẹ́ ìgbà náà lọ. now. after twenty years our children will be alive to benefit the money we don't need the money our problem now is not money our problem is we need development and change in Nigeria ah. Buhari, leadership of Nigeria, is need to change. Now Dubai there, the thing where carry me come Dubai go see tell una. But the thing where I don't see for Dubai, I gotta let you people know. So that all this shout where we just they shout for social media, make una know say everybody need to come out and talk. Ah, I enter Dubai, immigration stamp my passport. Show the envelope calling why. As they dash me the envelope, I reach my hotel, I open envelope. Now SIM card yo. As I put SIM card inside phone like this, I just hear Adetun, welcome to Dubai. Can you please give us your date of birth to confirm and activate this SIM card? Ah, networking, technology, collation of data. Wọ́n wọ́n tèmi ṣe sensor. A lè ra sensor wọn ṣe. <laughs> Sensor lọ́wọ́ lọ́wọ́. That is not enough. I want need Wi-Fi where I go take the shots. They say make I just swipe my phone like this. Phew! qr mo ti kọ̀nẹ́tì sí wifi ah Lai Muhammed na him dey still dey shop for twitter baba wọn rara you dey shout for there ah ah ah there is fire on the mountain <laughs> wetin carry me reach dubai everybody dey do valentine ọ̀rọ̀ ajé ló gbé mi débi o na god food god food twenty twenty. gbogbo eléyìí tí mo kàn lọ gbé fídíò yẹn jáde ni fídíò yìí bóyá fídíò bíi two two years ago ni sísá wa ló ti ṣe tó fi lọ sí Dubai bí two years ago ni ẹ wá wo níbi tá a wá wọ̀ lọ́sìn ṣe mọ̀ pé ó ti kọjá bẹ́ẹ̀ náà torí mi fẹ́ jẹ́ kí fídíò yìí pẹ́ rárá. eléyìí náà tí mo gbé wáyé o eléyìí àti máa lọ bíi three four years o táwọn ọmọ kéékèèké tán kóra wọn jọ tán lọ bá ọba ìlú wọn mímọ níbi tó jẹ́ tán lébi ń pa àṣé bí ò tí ì dé ń gbà yẹn bó ṣe lè wù kó mọ àṣé báwo ló ṣe máa kínní kan la rí àti rí àṣé àṣé eégún la rí àti rí máriwo tàbí máriwo la rí àti rí eégún <laughs> lẹ́yìn wọn tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ bá mi ẹ bá mi ṣe kó kó wà òkè dáadáa a ṣe àti ìrí nǹkan kan ẹ wòran ẹ woṣẹ. ẹbí pàdé mi ló ṣèlú ẹbí pàdé mi ẹbí pàdé mi ló ṣẹlẹ̀ ẹbí pàdé mi kí máa pé ẹbí kí máa pé ẹbí kí máa pé ẹbí kí máa pé ẹbí nǹkan kan ò tí ì ṣẹlẹ̀ nígbà yẹn tẹ́ ẹ̀ ń gba owó wípé kò sówó lù ebi ń pàlù tẹ́bi ò tiẹ̀ tí bẹ̀rẹ̀ sí ní máa pàlù. i'm pretty sure ní owó ìgbà yìí gan bóyá báàgì of rice máa wà níbi thirty thousand thirty five tó ti wà ní almost sixteen nsìn gàrí gan kọ́ ẹ wá sọ fún mi báwo ni èèyàn gan ò ṣe wá ṣìpù ju èèyàn gan ti ṣìpù ju pálí eh, àpò rice lọ Yeah gbogbo àwọn nǹkan tó ń tà yìí wọ́n sọ ìkan kò kò kò ju bí forty five thousand lọ complete èèyàn tó ń dẹ̀ ń tàpọ̀ ráìsì ní sixty thousand. wọ́n hmm? nàìjíríà market. ẹ jẹ́ kí gbogbo wa lọ máa mọ̀ ká máa sọ fúnra wa pé yorùbá nation òun ló lè ṣe. àwọn pípù yẹn máa wọ́n ti ń campaign fún yín pẹ̀lú irọ́ again. Ah. now ẹ jẹ́ a lọ ẹ jẹ́ a lọ sí ibi báyìí. ẹ mọ ń gbé kan bọ̀ ń ẹ máa rí wípé àwọn pípù yìí báwo ni kì ṣe ṣe náà o okay ẹ jẹ́ àwọlé báyìí. was sanitizing the environment this week's edition of eyewitness report. hello and compliments of the season thanks for joining us on. eléyìí tó ṣẹlẹ̀ after Christmas ló ṣẹlẹ̀ bóyá be on the twenty You know, òun ló ṣẹlẹ̀ tí mi ò bá ṣe mistake but know, Christmas can you ti No, you cannot. Another edition of Eyewitness Report. I am Jomi Otaybi. As the Lagos and Ogun state governments step up efforts towards sanitizing the environment, this week's edition of Eyewitness Report will highlight a recent clampdown on commercial motorcycle operators also known as Okada riders, in the Alakija and Amuwa-Dofe areas of Lagos State, and the demolition of shanties around the popular livestock market in Kara, Ogun State. Stay with us for these and more. We begin from Lagos. It's no longer news that the Lagos state government has prohibited commercial motorcyclists, popularly known as Okada riders, from plying major roads and some bridges across the state. But despite the ban, some motorcycle riders are still operating on these roads. The Lagos State Environmental and Special Offences Enforcement Unit recently visited one of the restricted roads in Amuwodofi local government area of the state and seized hundreds of motorcycles in continuation of the enforcement of the ban. As usual, operatives of the Lagos State Government Task Force stormed the Alakija area of Amuwodofi unannounced. Their mission is to clear commercial motorcycle operators from major roads. It's a massive enforcement covering roads in Alakija, Berja, Festa Town, Apple Junction, among others.

ọ̀yà ọ̀yà ọ̀yà ẹgbẹ́ ẹsẹ̀ sókè bẹ́ẹ̀ ẹgbẹ́ sókè ẹgbẹ́ sókè ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. Alakija is one of the stronghold of Okada operators and those Okada operators dey dwell on that business during the day and at night they constitute nuisance and they have believed that there is no way enforcement will come to them. And we as law enforcers, we always advance towards some mapped out area. So Alakija has been mapped out for enforcement for quite some months. We've been there several times. And what transpired there was pure manifestation of lawlessness, which you are all witness to you saw them threw naked fire into our truck with the intention to burn the truck and whatever we have in the truck not minding the fact that it might even affect other road users one significant thing about that location is that it takes you to Badagri, it takes you to alabarago it takes you to alaba international. ṣé rí gbogbo ẹjọ́ tí àwọn ènìyàn tó ń rò ṣé rí gbogbo àwọn ọlọ́kadà tó ń gbọ́kadà lọ́wọ́ wọn yẹn Ma sọ bíi ti eighty percent wọn or fifty percent wọn ibi tó ń move lọ nǹkan tán lọ ń ṣe ń sìn tó jẹ́ pé àwọn ẹlòmíín ó wù wọ́n gan láti sọ wípé òkè àwọn ò fẹ́ àbúrò mọ́ bọ̀ kí ni àwọn ìjọba tó jẹ́ wípé àwọn fẹ́ lo mọ́tò wọ́n fẹ́ ọ̀dà mọ́tò fúnra wọn mọ́tò tó jẹ́ wípé tán bá wọnú omi àwọn lè save mọ́tò tó jẹ́ pé táwọn bá àwọn lè gbé wọ anywhere bọ̀ àwọn ọ̀rọ̀ ti ará ìlú nígbà tí mo lọ sí Kútọ̀nù for the first time tí mo fi lọ wo tí mo fi lọ kí Sunday Igboho ní last year bọ́dà mi àti sísítà mi ọ̀nà tí ọ̀kadà ń gbà kò ń ṣe ọ̀nà tí onímọ́tò ń gbà wọ́n ṣe ọ̀nà fún wọn lọ́tọ̀ ni as in mọ́tò tó bá ń lọ sí ọ̀nà Sùúrùlérè ọ̀nà ọ̀kadà ti náà tó ń lọ náà ó ti wà tó jẹ́ pé kò síbi tó lè gbà lọ sí ọ̀dọ̀ àwọn tó tó wà ní express or tó wà ní main road yẹn until tó bá fẹ́ yà kúrò wọnú street something like that ọmọ bọ́ iṣẹ́ the same thing lọ́wọ́ òsì náà lọ́wọ́ ìṣẹ̀mọ́wọ́ left ọwọ́ right àwọn tó tún bá ń kọrí lọ sọ́nà kò dùn mo fi ṣe àpèjúwe ni o àwọn náà ní ọ̀nà titi wọn náà ṣe nàìjíríà ò lówó tán lè fi ṣe ni ṣáwọn náà kí n lọ lùbòmíì ni ṣé kò ń ṣe áfíríkà náà ti ń ṣe ìyẹn ni gbogbo ibi tó wá sọ pé kó máa gbé ọ̀kadà dé yìí ṣé tó bá jẹ́ pé láti ìkòdú náà ti ń gbé ọ̀kadà bọ̀ kán wá sọ pé òkè onípàànù fẹ́ jẹ́ kó padà kó ti máa padà ṣebí jíjẹ mímu ni ẹ pèsè iṣẹ́ tó fara ní aráàlú nínú tuntun lélẹ́yìí o ending of two thousand and twenty-three ó yẹ wá sọ fún mi ìdajì nínú àwọn eléyìí ń sìn ṣé tán bá rẹni tó wá fi nǹkan aburú lọ wọn ṣé òní sọ wípé kí làwọn fẹ́ ṣe because àwọn gbìyànjú láti lè ṣiṣẹ́ àwọn wá ní fi ṣe kékeré má jẹ ṣèṣe ẹni ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sì ó lọ gbé ọ̀kadà yẹn ní sàn díẹ̀díẹ̀ ni ó máa kọ sá lọ ládùúgbò náà tàbí kó lọ́ọ́ máa sọ fáwọn ẹbí ẹ̀ táwọn gan tí rówó jẹun kán wá dáwó tàbí ẹ ṣàlàyé ẹ bá mi sọ ẹ bá mi fi sí comment section ẹjọ ẹjọ bóyá bóyá ń ka mi lára ni. torí ẹ wọn nàìjíríà how market yorùbá nation nìkan ló lè ṣe wọn ti dàrú mọ́ wọn lọ́wọ́ wọn ń kó jẹ ń kó mi lóríṣiríṣi ni ọpọlọ wọn wá ṣẹtù mọ́ torí pé wọn ti rówó tó bàyàn lẹ́rù Wọn ò mọ bọ́n ṣe lè control any other thing mọ́ ju wípé kán ṣáà máa wò wípé ọ̀nà wo lówó máa gbà jáde fún mi, ọ̀nà wo lówó máa gbà jáde fún mi. Ẹ wò èyí tó ṣẹlẹ̀ sí ọ́dọ̀ Akérédolú. Ẹ wo bí Akérédolú, ẹ wo bí ìyàwó, ẹ wo bó ṣe kówó aráàlú, ẹ wo bó ṣe kówó jẹ. Ẹ wo last minute tán tiẹ̀ sẹ́ pọ́kọ́ ti kú gan, ẹ wò ó tán tó tún lọ sọ́fíìsì tó tún ní kán máa sign. Ìwọ̀n ìgbà tọ́kọ́ fi wà lọ́sípítù ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ now obìnrin tún nìyẹn o Tala fẹ́ dúró de tàlà fẹ́ sá fún ayé tóbìnrin bá débẹ̀ irú obìnrin bóun ṣe wà yẹn tó bá jẹ́ president kí lè rò pé ó lè ṣẹlẹ̀ ní nàìjíríà nǹkan tí àwọ akérèdọlù tó ṣe yẹn tábà tún ní ká ṣìkà tó wò ó tó wá jẹ́ àgbàlagbà ó jọ akérèdọlù lọ almost be ten years náà ló gbà lọ́wọ́ ọkọ ẹ̀ ọkọ ẹ̀ ò fi bò náà gbogbo àlọpọ ẹ̀ máa ń sọ and kudos for him kọlọ́run kó bá wa tẹ sí àyè kọlọ́run ṣe yìí Eh, kọ́lọ̀ ń ṣe bó iṣẹ́ ọwọ́ ẹ̀ kọ́lọ̀ ń tó pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn bẹ̀. ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ìyàwó Akérèdọ́lù pẹ̀lú ọmọ àwọn gan ti gba ìlú àwọn gan ti di àwọn gan ti ń jẹ gbogbo ayé àwọn gan ò tiẹ̀ kí ẹ̀fẹ́ ni tó sì kì mọ́ bìkọ́ sọ́n ti rí pé ọwọ́ àwọn gbogbo lágbára wà torí ẹ̀ ló fà tán fi ní à fáìsì ẹ̀ wà ń bẹ̀ náà ó sì kí ẹ̀dẹ̀ gbé fún fáìsì irọ́ ni ìyàwó ń sáré kó nǹkan tó lè kó ni ó ń sáré ju nǹkan tó sáré ju ni ṣá ṣe bọ́kọ náà lílé ẹsẹ̀ mélòó lọ́rọ̀ lé ayé ẹsẹ̀ mélòó ni bọ̀ kò yé wa kò yé wa ó dùn láti sọ fún gbogbo wa báyìí gbogbo wa àtèmi náà ó dùn láti sọ fún wa bọ ẹsẹ̀ mélòó nílé ayé ẹsẹ̀ mẹ́fà ni tó bá ṣiṣẹ́ níbi tó ti ń ṣe sọ́jírì tó bá ṣiṣẹ́ nínú tíẹ̀tẹ̀ nínú tíátà wà á mọ̀ wípé ẹ̀mí yìí kò kò kò kò tiẹ̀ ní jọ́ lójú wá ní èèyàn kan wá ní ẹ̀hẹ́n everybody ló lọ now. No. It takes you back to my two. It takes you back to Apapa. It takes you into first start. So that is a stronghold where they operate with impunity. And uh, when it comes to state laws, whether you like it or not, you have to key into it. When it comes to law, there are always law officers that will either enforce the law or otherwise. And in a situation whereby we have exhausted all means of talking to them, all means of making them understand that this thing is forbidden, this thing is not allowed, and they turn deaf ears to us. That is báwo lè ṣe fẹ́ fẹ́nu sọ nǹkan this thing is not allowed ebi ń pa àwọn èèyàn ẹ provide nǹkan míì ọ̀nà míì táwọn pípọ̀ ìtàn lè fi wà ókè ẹ wo orú nǹkan tí mo sọ yẹn ṣán fún àwọn ọlọ́kadà ẹ wá wo gbogbo nǹkan tó ń gbé lọ yẹn ẹ wá wo gbogbo adúrú nǹkan tó ń gbé lọ wọn máa lọ fọ ni wọn máa lọ fún gbogbo nǹkan tó ń kó sílẹ̀ yẹn wọn máa lọ fún for the use of recycles. If Major Express is a restricted route, please don't do your business there. If Major Express is an area where you cannot use your motorcycle. Don't even sell motorcycle on that axis because you are encouraging them to violate state law. And you were there when I warned the man that is into that business. Next time we come, we will treat him that way because it's those okadas he displays right on the express are being bought and being used right on. ẹ ṣètò náà ẹ ṣètò náà ẹ̀yin náà ẹ wò tó wáá pé fẹ́ ra ilẹ̀ ni ẹ fẹ́ ra ilé ra ilẹ̀ fún wọn wípé òkè bíbá ẹni kó wọn pa àti o ó ṣàní bẹ ṣe ń ṣe fún àwọn ẹni tí olú ọmọ gbogbo àwọn ibi tó yẹ kó pàtì náà àwọn mọ́tò wọn máa ń pàtì náà ó ṣàníbọyé fún wọn ní gàràjì tó ti ń gbowó ìgbàtẹjẹ tí mo pé source of living àwọn kan nìyẹn wá ìtàn ṣègbésẹ lórí ẹ at the end of the day jẹ́ kí n kọ ti fídíò kí n fi gbé mi wá kí ẹ lè mọ ibi tó ń lé àwọn pípù yẹn ibi tó ń lé wọn lọ. ẹ wá wúrọ àwọn eléyìí sìn nínú àwọn tó ń gbé ọ̀kadà wọ̀nyí i'm pretty sure ẹ pa àwọn ọmọ haúsá ló máa jẹ́ seventy percent nínú wọn kò wá ní ọ̀kadà mọ́ tí wọ́n wá pè ń sin wípé òkè gba two hundred thousand yìí a fẹ́ lọ ṣe nǹkan kan ní ọ̀nà náà tẹ̀lé wa ká lọ ṣé kò ní lọ ó yẹ wò ó. ẹ máa rí pẹ̀lú gbóhùn ọmọ kékeré mi nínú àwọn tó ń ṣàdáwà pa yẹn àwọn tó lọ bà gbogbo ìlú jẹ́ before Christmas nìyẹn ní Zamfara State nǹkan tó ń ṣe nìyẹn nǹkan tó ń ṣe tó bà gbogbo ìlú wọn jí tó bà gbogbo ìlú yẹn jẹ́ lélẹ̀ ẹ ṣá fún èèyàn kan ní two hundred thousand láti ibi tán ti lọ kó ọ̀kadà yẹn pé kó wá tẹ̀lé wọn lọ sí ṣé kò ní tẹ̀lé wọn lọ mo béèrè ní question yẹn bá mi fi síbẹ̀ ẹ tẹ̀ tí bá wa láìkè tó ẹ bá wa láìkè tó yẹ ṣe. ولكن المنافقين لا يعلمون الله أكبر wọ́n ti lọ pa àwọn aráàlú wọ́n lè fún wọn wọn pa ẹni gbogbo ìgbọ́n ẹni gbogbo àwọn èèyàn lẹ̀ wọ́n lọ pa àwọn aráàlú wọ́n lè ṣe aláwọ̀ àgbàrú lọ. ó bá èèyàn lówó wípé òkè tí wọn kọ́ wájú rẹ̀ fún gbé pọ̀ tí kò ní pẹ̀lú ojú àwọn ìlú wọ́n ń pọ́yà ẹni wíyẹ ẹni kọ̀nà ni ẹni kọ̀nà ẹni kọ̀nà any any any any any any allahu akbar ngoyana lana kare ngai ndaduna tankin su din kamni gone yayi kare alai kamni gone yayi gone yayi kare alai kamni allahu akbar chari chari allahu akbar irú nǹkan tí irú nǹkan táwọn ilé ìtọ́ ni wọlé ayé ẹ wò ẹ wọlé ayé now. you have some places you usually ask yourself what happens to these communities after they've been attacked. Usually, a particular community is attacked like three or four times over a one year period, and the people in that community feel so unsafe they move to the neighboring community or to an IDP camp. Right. And you would expect that those communities will remain empty. No, they won't. People come in there and settle there. As I'm speaking with you, go to Moon Council Ward in Kwanda local government area of uh, Benue State. As I'm speaking to you, you have almost 38 communities in Mango local government alone that have been repossessed by people. And these are places where you have some places. You know that Plateau, for instance, used to be a mining site when Nigeria was big on iron mining and all of those are minings. These people are taking over those strategic places and they are taking over bodies of water and they are taking and they settle there. And so it is not as if they attack and people can move back to their communities. When people try to move back to their communities, the attacks resume and they run away. So people are living in their houses now. And then if you go back to the... So it's a case of attack, sack, <coughs> and replace, and replace, and then, if you move a bit further to see the modality and in the upcoming census, NPC is not going to be accounting those demolished houses. NPC is not going to be counting them. MPC is going to be instead counting new settlements close to those demolished houses. So there is a serious problem you have on your hands. It's beyond what is being painted by the media. right, let's still stay on the cause of the problem. And you find a community who they will tell you they are coming, and they come, droves, in some cases 250 people. And then the community has like 20 or 30 vigilante services against who have pump action rifles, who you know that the effective range of a good pump action, depending on the bullets you're using, is 30 meter. And these guys have 400 meter weapon that they can fire at you from 400 meters away and they aim you and they get you. Sometimes they have surface to air missiles. Sometimes they have weapons that can fire at operative range of 800 meters. This is sometimes they come with 50 meter caliber weapons and the uh, military-grade assault rifles they are coming with is superior to what our Nigerian army has. This is not your regular pastoralists. This is not them. This is a full-fledged terrorist organization. And when you had the vice president telling people to live in peace, to embrace peace, no, you are embracing death. So what you're telling them is to sit in your, in one of the people I interviewed, I can still see their faces, <clears throat> really. I've been to these places, I've seen shallow graves, I've talked to kids, I've seen people who had different kinds of things. The pictures are all over my laptop here. I can show you this after the program. If you see what is really happening, one of the people I talked to, I said, why are you staying in this community? You know that they will come back. He said, life in the IDP camp is death. Life in the community is death. I don't know whether they are coming or not, but I can't stay either ways. So they are waiting to be killed. It's just that dying is This is what is really going on. And you are telling them to embrace peace because the government is seeing this as farmer header class. So they would advise you to live peaceably. That's why we are telling the government, begin the process to officially gazette these people. Again, let me take you back to Boko Haram. Nobody goes to any community that is attacked by Boko Haram to tell them live peaceably with your neighbors because they've been officially gazetted. And Nigerian military knows what they are dealing with, terrorists. But now when you see them as, oh, two fighting, it becomes an issue of trying to separate the two guys that are fighting. No, two guys are not fighting. One person has an agenda, ideological agenda, political agenda, religious agenda, and they are pursuing it. And then if you ask the communities, what do you hear when they come? They start chanting religious chants before they attack. And in many of the cases, you ask them uh, yourselves, especially when they have time to attack, sometimes they cordon off the security issue, they cordon off the community and start slaughtering with knives. And why are they not killing with the weapons they have? Why are they slaughtering with knives? So there are a lot of issues that you see on display here that that you would see that indeed the federal government is doing Plateau people, Benue people, and indeed all of those people. And I hear my elder brother talking about, uh, you know, these are not border communities. Plateau is not a border, Benue, um, um, uh, Kaduna. So these, these uh, they move up and down. I am a àwọn pípọ̀ yẹn máa rí pé ọ̀hún mọ nǹkan tàbí ẹ̀gbọ́n nǹkan tí pásítọ̀ yìí sọ ni tàbí àgbọ̀n nǹkan tó sọ ni ó ní tán bá gbìyànjú tán bá try ẹ̀. twenty twenty three. <laughs> ṣé hard lẹ rí adẹ́sì lẹ rí adẹ́sì. you are experiencing hardest time now. ada ada ada adẹ adẹ́sì. now ẹ jẹ́ ká lọ síbò mi. and the problems i want to say this might be, i might be you know, off the cuff is because of our constitution. Also, Nigeria is not operating any constitution known to honesty, entrenched in group faith, brought about by unanimity of the people, acceptable to federalism, and again, that is also, we also have that problem in the judiciary because of the Nigerian situation. We have a unitary system. That's what we run. Hydra headed. Don't let us pretend and I've said it over and over, and I've continued to say it. And that's unitarism has also crept into the judiciary. Today, the entire Nigerian judiciary is, is unitarized. The Supreme Court is federal, Federal Court of Appeal, I mean the Court of Appeal is federal, Federal High Court is federal, FCT is federal, National Industrial Court is federal, Customary Court of Appeal or the Federal High Court is federal, Sharia Court of Appeal of the Federal High Court is federal, all jurisdictions that the Coyote of this world, that the Oputas of this world, that the Bailiffs of this world, when they were in their respective high courts, exercised, making the law to be profound, succulent, rich, exciting, they are now vested in the different federal high court or federal courts. We're talking of how to reform the system. There is no justification in a state, in a, in a, in a, in a, in a nation like Nigeria, for purporting to practice federalism where even the Supreme Court should be overburdened with unnecessary jurisdiction in respect of land matters from Yoruba land, respect of divorce, respect of family matters, chieftaincy matters. How do they know? I don't want us to be deceiving ourselves. Assuming I'm even appointed to the Supreme Court today, I'm above the age, but assuming, and I'm sitting there, and you bring a matter on appeal in respect of Kanuri native law and custom, or Igbo native law and custom, or Igbo land, Igbo land tenure system, and I sit there and I'm writing judgment. I'm a Yoruba man. What do I know about that? That those kind of cases to stop at the state either court of appeal or Supreme Court. Go to the United States of America. Each state has its own Supreme Court. We are running into trouble. We are inching there, and time is not in our favor. And I'm not tickled by what the National Assembly is doing. They are not being fair to themselves. They are not being fair to us. They claim to be amending the Constitution. What are, what are they amending? Okay, and I want to repeat it. Do you amend. ta ló fẹ́ ọ̀hún ṣe dáadáa gan àwọn pípù yìí àdúrà ò fi ti anybody wípé ẹ láti máa sọ fún wọn wípé ọlọ́run tún nàìjíríà ṣé ó ti kọjá bẹ́ẹ̀ àdúrà ọ̀rọ̀ àdúrà kan lọ̀rọ̀ nàìjíríà ṣe gbọ́ àwọn gan kò fẹ́bọ̀ wọn torí ó ń jà lójoojúmọ́ ju ọ̀rọ̀ owó ni ju ọ̀rọ̀ àwọn gan ò wá òkè aráàlú gan àwọn gan ò gbádùn ara wọn torí táwọn bá wà òkè gbogbo nǹkan tó yẹ kó mójútó wọn lè mójútó bó wọn wà òkè débi kan tiẹ̀ mọ ọkàn fetí gbọ́ ni díẹ̀díẹ̀ tó ń ta sí wọn létí tó ń ṣẹlẹ̀ lórí social media. Huh something that is not amendable when you want to amend the constitution by the way lati where do you start you start from the preamble with the people oh yes they have to amend it why are they running away from it okay if they cannot amend the preamble if the preamble is not amendable then it means the constitution is not amendable come on they have to start from it okay do start reading your letter from the back page do you okay no they have to start from the preamble that means mm -hmm. the preamble is fake We, the people, who are the we? When did okay. we meet? And okay. why can't we do it? I'm studying yeah. the constitutions of the world, and I say this also with every sense of humility. There's no constitution that is near as fake, near as deceitful, near as make believe in nature and in content as the constitution, as the, what we call the Constitution of the Federal Republic of Nigeria 1999, as amended. Funke! I me, ayé me, tèmi me. mi apostle we hear of this. what are they amending? I challenge them and I challenge the National Assembly and they must answer this question. When you are amending, you first, and first of all start from the preamble. Because if the people didn't meet and they put it there by the respected or by the, the, the, the um, uh, Abdul Salam military government, they say, we the people you must first amend it. If they're going to amend it, what should it say? I wouldn't know. If they, they can't amend it, if they cannot amend, then let us have a constitution for ourselves. Guesses. I blame people. Oh, how can you tell me that cash is with POS? Bank no get money. Cash. You can imagine eléyìí tó ṣẹlẹ̀ Lady yìí fẹ́ orí ẹ̀ fẹ́ burst ẹ wá wo àwọn tó jẹ́ wípé wọn ò lè gbéra wọn sórí social media pos lówó nǹkan tó ṣẹlẹ̀ nípa Emefiele Emefiele òun náà ló ṣẹlẹ̀ níṣẹ́ ní Christmas báwo lówó ṣe scarce táwọn tó jẹ́ iṣẹ́ owó àwọn pos tó ń lówó táwọn rí owó fáwọn èèyàn kí ni ìyàtọ̀ ṣe báwọn ọ̀tẹ̀ owó ni. Hm? bọ̀ tán fi ṣe business ìlú tẹrú ló wà tó níjòyè ẹ jẹ́ a gbọ́ nǹkan tí lèjì sọ mo kí gbogbo wa ẹ bá gbogbo ojú ọjọ́ ṣe rí kó tó di pé a continue ṣe ti bá wa láìkè ètò ẹ ti bá wa fi comment sílẹ̀ ẹ bá wa pín ẹ jẹ́ káwọn èèyàn wa ẹ jẹ́ kán rọ́gbọ́n kán nínú ẹ̀ wípé tiwa ló máa lékè lágbára lọ́wọ́ Ọlọ́run torí pàwa la wà lójú ọ̀nà kó tó di wípé a tẹ̀síwájú mo kí gbogbo ẹ̀yin tí ẹ máa ń bá wa dá sí ọ̀rọ̀ charity wa ẹ bá wa ọlọ́run tó láyé tó rọrùn arọ́mọdọ́mọ wà ní gbígba bára ẹni tọ́lọ́run bá bùn ẹ̀yin náà ẹ bá dá sí ètò wa ẹ jẹ́ ká jọ fìfẹ́ wọ̀n tira wa n bá five hundred naira ní lóṣù lẹ́lẹ̀ bá wa fi máa dá sí tá a máa ń san owó ilé owó skul wọn owó oògùn àtàwọn nǹkan míì ọlọ́run tó láyé tó rọrùn tó jẹ́ pé ó wà easy tẹ̀lé fi ṣe nǹkan tí ẹ bá ní síbẹ̀ ní oṣooṣù ń bàjẹ́ five hundred ó ń bàjẹ́ one thousand naira téèyàn ten thousand èèyàn one thousand èèyàn two hundred èèyàn two hundred ni mo fẹ́ sọ èèyàn two hundred èèyàn hundred gan ó bá one thousand ó lè yẹ tó máa jẹ́ ó dẹ̀ ní àwọn tó jẹ́ pé ó ń wojú ọlọ́run ọba tó máa tó máa tó máa dùn nínú ọlọ́run tó láyé tó lọ́run àrọ́mọdọ́mọ tiwa náà kò ní gbégbá bára ó tó dípa tẹ̀síwájú ẹjẹ́ aṣáyé lọ sí cup of tea tó wá gbọ́ eléyìí. <laughs> wrong one ni mo lọ. ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún un òun Life Saver Foundation àánú lolówó fi rán wa la fi ń sọpẹ́ fọlọ́run àwọ̀ ẹ̀dá tó ń jẹ́ aníparẹ́ láyé àwọn èèyàn tá a sì ti ń sọpẹ́ pàtàkì pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádé àgbáyé àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì lóòótọ́ ẹ̀yin gan-an lè jìká tí ò jẹ́ kórí ó jábọ́ lórí ìkànnì Zabby Life Saver Foundation àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa àti àwọ̀ṣe rárá. sẹ́ẹ̀rì bọ́lọ́hún ṣe ń lò wá lórí ìkànnì Sabi Lifesaver Foundation tá à ń fúnni níṣẹ́ gbalẹ̀ fúnni fúnni lóúnjẹ tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ lọ́pọ̀ ìmọ̀ iye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́ táwọn olóyìnbó ń pè ní correctional center lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn àánú àṣewá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a máa ń tí ò rówó san léyìí tágbára wa nìkan ò lè ká. gẹ́gẹ́ bí èrò wa ní Sabi Lifesaver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ tó ti lọ síwájú sí i ló já mọ̀ lọ́gán fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tẹ̀síwájú sí i. ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣe òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa. ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá ní sọwọ́ sí ọ́fíìsì wa nílé number six Bremen Street Sabo Ṣàgámù Ògùn State tó bá sowó ni ẹ fi sínú àsùnwọ̀n Sabi Lifesaver Foundation account níbikíbi tẹ́ ẹ bá w wà lágbàáyé àkáǹtì nọ́mbà five seven nine eight six eight six zero one three fcmb. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé plus two three four eight one two five seven five four four nine two tàbí kẹ́pẹ́ plus two three four seven zero eight four three four five six nine six. bákan náà ni ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́pẹ́ Dr. Zabby gan lórí whatsapp nọ́mbà wọn plus four four seven four four zero seven one five five four two ní Zabby Life Saver Foundation. àánú àánú ló jẹ wá lógún. táwọn ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká sáré lọ gbọ́ kí ló fa tí orí lady tó fẹ́ burst náà. Today with POS, using your people through suffering deliberately, useless people, or swear, all of una no get sense. I blame people when they defend you now. Blame people when they never cross their mind for where una day because At the end of the day, these idiots, when they put us through suffering, if you gather all of them together for the whole country, they don't pass 10,000. Mm-hmm. They don't pass 10,000 compared to the people when they suffer daily. Christmas be like burial. Everybody's stressing. Are you idiots? So be siphoning money, stealing money, When it gets to the one that we even our own money in all day bank, how will I spend two hours inside the bank and they will tell me that my limit is 5,000 for a day? You are a fool. All of you are fools. If you are not fools, you are idiots. You are something negative. 5,000. I'm a business person. 5,000 out of 1 million. You are idiots. You, all of you. Yeah, man, she's guy. Ama say Peter Obi fuck up. That election and one opportunity to just pour everywhere. Just spoil everywhere. Opportunity. But no wala. People like us, don't fool our head. See, I just ready die. Don't fool my head. The people then they come for back, you go fool everybody head. When you go fool everybody head, we will not even need anybody. We will not need any Peter Obi. Everybody will have the energy the same exact moment. At that point in time, all of you will run you will run and leave this country for us that's no let una rule we are not asking you for light we get generator just provide fuel let it be available more travel pay don't subsidize it no we must suffer these people must suffer all of you are idiots. I want to take a presidency and you stole mandate. Oh yeah, now do what you still use and wear. You not let you, not let you. Keep everybody for suffer. See Christmas. See Christmas. How can you tell me that? Just imagine Christmas 2023 yìí ṣì ni o. Yẹ wo just be three days ago ṣì ni nǹkan tá à ń sọ be fún bí five days ago five six days ago. Hmm? Ẹ wá rí wípé ẹni tó sọ pé tán bá vóòtì fún wọn gbogbo èèyàn sọ wípé òkè. Ẹ mọ̀ àwọn wòye mọ nǹkan tó yẹ kán ṣe ìkà ni wọ́n ìkà òun ni wọ́n ìkà ayé àtọ̀run bọ̀ mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run sẹ́yìn àwa la máa lékè ẹ bá mi táìpẹ síbẹ̀ àwa ni the best àwa náà dé la máa lékè bọ ìgbà wo ló máa jẹ́ àmọ́ bọ́lọ́run ti ní àkọọ́lẹ̀ bọ ní àárín èmi àti gbogbo wa la jọ onígbàgbọ́ yẹn sẹ wípé sẹ gbígbígbí báyìí la dúró ní going back ni torí àmọ́ pé ó máa ṣe é ṣe bọ tá a bá dúró báwo ló ṣe fẹ́ ṣe é ṣe gbogbo àwọn tó ní àwọn ò ṣe nǹkan kan ò ṣe ẹ ó kí ẹ fẹ́ kán wá máa kà fún yín wọ́n wá máa kà á lórí ayélujára ok eléyìí la ṣe o ọ̀hún la ṣe nà kò rí bẹ́ẹ̀ nà bọ̀ á dúpẹ́ lórí gbogbo àwọn tó ń bójú jáde àtàwọn tó ń bójú jáde ọ̀rọ̀ ogun adayọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ ilé dr ayọ̀ péyọmú mọ́ lóore god bless you gbogbo ẹ̀yin tẹ́ máa ń bá wa fi comment sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ máa ń bá wa láìkì tó wa gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ ọ̀ṣẹ́ darapọ̀ mọ́ wa mo kí yín o ní agbára lọ́wọ́ Ọlọ́run ọ̀rọ̀ wa dayọ̀ ànírògùn ìbànújẹ́ ọ̀nìgbùkọ̀ ọmọ káwámọ́lé ọ̀nìgbùkọ̀ ọmọ jáde lágbára lọ́wọ́ Ọlọ́run ìdáwọ́lé wa ayọ̀rísí dáadáa bá a ṣe kóra wọnú two thousand and twenty four tọmọtọmọ tìyàwó tọkọ tẹbí tará bẹ́ẹ̀ náà la máa tún kóra wọ two thousand and twenty five àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní agbára lọ́wọ́ Ọlọ́run àní pẹ̀dé ní agbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ máa ń bá wa dá sọ̀rọ̀ sáré tiwa ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa náà ẹ ẹ darapọ̀ mọ́ wa ẹ Ọlọ́run tó láyé tó lọ́run kò ní tó jọ àdúrà tiwa àwa náà ń wo àwọn èèyàn kan lókè àwọn kan náà ń wo wa náà ní òkè náà ni omijé wa lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo wa pátápátá báyìí a máa rí àánú gbà àníbẹ́kùsùn hmm, àníbẹ́kùnjí ní agbára lọ́wọ́ Ọlọ́run oorun ayọ̀ ìbùkún ìgbéga ojúrere àánú Ọlọ́run ọba ló máa máa wá èmi àti yín rí ní agbára lọ́wọ́ Ọlọ́run God bless you one love. tó bá ṣẹlẹ̀ ní tó bá ṣẹlẹ̀ ẹ já gbọ́ ní ṣàbólà sàn sí wa kò ní ṣòro. ṣàbólà sàn Nigeria limited káròyìn èèyàn tó ká bá bẹ́ẹ̀ mú gbà. bọ́rọ̀ bá dọ̀rọ̀ ilẹ̀ àti ilé tó já sí pé ẹ bá fẹ́ talẹ̀ ralẹ̀ tàbí ẹ fẹ́ ralẹ̀ talẹ̀ ká bá ní kọ́lé gbalẹ̀ tó dáa fún ni. ní gbogbo Ìjẹ̀bú Òde àti ìpínlẹ̀ Ògùn pátápátá ṣàbólà sàn Nigeria limited kérégédé ẹgbà bẹ́ẹ̀. yàtọ̀ fún pé wọ́n ṣe fọkàn tán finú tọ́jú olódodo níbi iṣẹ́ wọn. iléeṣẹ́ wọn ti estate and properties tí ò babalas and Sun nigeria limited. ó wà fún gbogbo ènìyàn pátápátá. léyìí tó fi jẹ́ wípé wọ́n ní àwọn ilé ńláńlá àti àwọn ilẹ̀ ńlá bíi mansion duplex plaza complex lóníranran. bẹ́ẹ̀ sì ni wọ́n ti ní àwọn bungalow flat léyìí tó wẹ̀ ògara rárá five bedroom flat four bedroom flat three bedroom flat two bedroom flat tàbí self contained. tó bá wá sí nípa ọ̀rọ̀ ilẹ̀. bishop babalas and Sun nigeria limited. wọ́n nílẹ̀ industrial commercial àti residential land. ó sì acres tàbí plot by plot lẹ́ńfẹ́. ẹ kàn sí wọn lónìí lọ́fẹ̀ẹ́ ọ́fíìsì wọn thirty two Begun street ìjẹ̀bú-òde tàbí number nine adesinbo street off monipa road ìjẹ̀bú-òde Ogun state Nigeria ẹ lè fàtẹ̀jíṣẹ́ sọwọ́ sí wọn lórí ímeèlì wọn sabolawood zero eight zero five nine at gmail dot com ẹ̀lú ẹ̀ ló wọn ní plus two three four eight zero five two one seven one two nine four tàbí plus two three four nine zero three six eight one five eight seven one. kí n tó gbàgbé fáfà ní àwọn tó wà lókè òkun sabola sansan Nigeria limited wọ́n bá ní ralẹ̀ ralẹ̀ wọ́n sì ń báni kọ́lé pẹ̀lú òótọ́ ọnú láìsó nílé ń bẹ̀. ṣàbọ́lá sọ Nigeria limited àwọn ní bàbá tọ́rọ̀ bá dọ̀rọ̀ ilẹ̀ tàbí ká báni kọ́lé àǹfààní ńlá rèé láti ilé-iṣẹ́ serimas homes and apartments fún gbogbo ẹ̀yin arìnrìn-àjò nílẹ̀ yìí àti láti òkè òkun wá sí ilẹ̀ nàìjíríà pẹ̀lú owó tí kò gani lára láti fún ara ní ìsinmi aláìlẹ́gbẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ fún ara ní ìsinmi pẹ̀lú àwọn ohun amáyédẹrùn bíi yàrá ọlọ́yẹ́ íńtánẹ́ẹ̀tì ilé ìdáná àti àyíká tó rẹwà bákan náà àǹfààní yìí wà fún ẹ̀yin tó fẹ́ darí padà sí orílẹ̀-èdè nàìjíríà àyè tó dàbí ilé ẹni ni fún àlàyé ẹ kàn sí ilé-iṣẹ́ serimas homes and apartments ní nọ́mbà two f akérèlé extension sùúrùlérè ìbéèrè Lagos Nigeria ẹ pè zero eight zero six six seven one zero eight four three tàbí zero eight one four nine seven three seven seven four zero tàbí plus four four seven eight nine seven nine five eight one seven eight.